back. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọ̀pọ̀ ẹ̀yìn ọlá àti ìbàláfi fún ọlọ́run ọba àìkú ọlọ́run àìṣà ọlọ́run ẹ̀dìbàjẹ́ àìlèyípadà tó yíyọ gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olùwà ṣèyí olùwà fẹmi ogun ọ̀run yín ká ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí tí ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú àti òwúrọ̀ náà ni ṣíṣẹ́gun àwọn ogun agẹnukúrò apá kejì ṣíṣẹ́gun ogun agẹnukúrò apá kejì sẹ́bílì kan náà tí a fi dá wa lẹ́kọ̀ọ́ lánàá náà la ó lò lónìí tí ó wà nínú ìwé Joshua orí kẹsàn-án ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹta ó dín ní ọgbọ̀n kó ló wá túmọ̀ rẹ̀ sí ọkùnrin àbí àṣẹ nínú ọ̀rọ̀ ìyànjú wa àná bí a ṣe bẹ̀rẹ̀ àkọ́rí yìí a wo ohun tí ìgékúrò tí ó túmọ̀ sí àti ipa òdì tí gígé ọwọ́ tàbí ẹsẹ̀ ènìyàn kúrò tí ó lè ní ní ayé irú ẹni bẹ́ẹ̀ a sì tún rí nínú ẹsẹ̀ bíbélì tí a kà Joshua orí kẹsàn-án ẹsẹ̀ kẹta ó dín ní ọgbọ̀n bí ó ṣe rọrùn láti gé ìgbé ayé ẹ̀mí ènìyàn kúrò tí òdiwọ̀n yóò sì bá ohun tí ẹni náà lè gbéṣe láyé gẹ́gẹ́ bí a ṣe rí ní ti ọ̀ràn àwọn olùgbé gíbíónì nítorí ègún èyí tí a gé lé wọn lórí nínú ìwé hágà orí kìíní ẹsẹ̀ kẹfà ọlọ́run sọ fún wa wípé ẹ̀yin ti fọ́n irúgbìn púpọ̀ ẹ sì mú díẹ̀ wá ilé ẹ̀yin jẹ ṣùgbọ́n ẹ̀yin kò yó ẹ̀yin mu ṣùgbọ́n kò tẹ́ yín lọ́rùn ń bora ṣùgbọ́n kò sí ẹni tí ó gbóná ẹni tí ó sì ń gbowó ọ̀yà ń gbà á sínú àjáde àpò ẹsẹ̀ bíbélì yóò ń fi àpẹẹrẹ ẹni tí agẹnikúrú ń ṣiṣẹ́ láyé rẹ̀ ó fi ń hàn wá ní olùfẹ́ a lè rí kí irú nǹkan yìí kí ó máa ṣẹlẹ̀ ní ayé àwọn ènìyàn ní onírúurú ọ̀nà ó lè máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó àwọn kan tí ẹ ó rí ọkọ àti aya bí wọ́n ṣe ń sapá láti mú kí ìgbéyàwó wọn kí ó ṣiṣẹ́ ṣùgbọ́n tí a rí wípé níkẹyìn wọ́n ṣàmọ́ ń bá ara wọn jà ní ṣá ó lè máa ṣẹlẹ̀ lórí ètò ẹ̀kọ́ àwọn mìíràn tí ó jẹ́ wípé wọ́n ń kàwé wọ́n ń kẹ́kọ̀ọ́ bó ti yẹ síbẹ̀ tí wọ́n ń fi ìdí rẹmi léraléra nínú ìdánwò ó tún lè máa ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ tàbí ní ibi òkòwò ẹnìkan tí ẹ pé wọ́n ó fi ọ̀pọ̀lọpọ̀ ìwé ìgbàṣẹ́ ṣọwọ́ sóde ṣùgbọ́n tí kò ní sí ìdáhùn kankan sí ìbéèrè ìwé ìgbàṣẹ́ náà tó bá nínú jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn kò mọ̀ pé ohun tí ó wà nídìí ìṣòro wọn ó lè jẹ́ iṣẹ́ àgénekúrú tí à ń sọ yìí ìbéèlè sọ fún wa nínú ìwé oníwàásù orí kẹfà ẹsẹ̀ kejì wípé ẹni tí ọlọ́run fi ọrọ̀ ọlá ọlà àti ọlá fún tí kò sì sí nǹkan tí ó kù fún ọkàn rẹ̀ nínú gbogbo tí ó ń fẹ́ ṣùgbọ́n tí ọlọ́run kò fún ní agbára àti nínú rẹ̀ ṣùgbọ́n àwọn àjèjì ènìyàn ló ń jẹ asán li èyí àrùn búburú sì ni ǹjẹ́ olùfẹ́ bí ẹnìkan bá ń ṣiṣẹ́ tí ó sì ń rí owó gidi gbà ṣùgbọ́n tí kò láǹfààní láti gbádùn ọ̀la rẹ̀ nítorí àìlera tàbí nítorí àwọn ìdí kan tàbí òmíràn eléyìí iṣẹ́ agẹnikúrú ibi tí à ń sọ ìhò náà ni ó jẹ́ mo gbàdúrà kí olúwa kí ó dáàbò bò wá lọ́wọ́ ẹ̀mí agẹnikúrú ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ èmi kò ní ṣiṣẹ́ fún ẹlòmíràn jẹ ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì èmi kò ní máa kígbe ebi láàrin ọ̀pọ̀ ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ fà mí jáde kúrò nínú àfonífojì ìkùnà kí ẹ sì gbé mi lọ sí orí òkè àṣeyọrí àti ti ọ̀pọ̀ yanturu ní orúkọ jésù èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà wípé olúwa yóò lànà fún ọ níbi tí ó dàbí pé kò sí ọ̀nà ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yànjú ìbá ṣe ọ láǹfààní tó sì jẹ́ alábòkú fún nípa rẹ̀ tí o fẹ́ láti mọ́ abá ìjọsìn ilé ìjọsìn wa kó lè má dàgbà sí nínú ìmọ̀ ọlọ́run àti ohun ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ní promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh Tola street oferic moro sùúrù lérè àmọ́ ṣe ìsinmi jù ní ọjọ́ ìsinmi olùfẹ́ àkọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ àtìlẹ́yìn kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjì lọ́sàn-án bí o ṣe ń kun láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣàtúntò ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ̀ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.